وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أبو نجراني والإجارة جاهزة إذا ضرب لها أجلا وسمي الثمن وأني yíyá nǹkan lò sanwó ẹ̀ ọ̀tọ̀ nínú òfin ṣẹ̀ríà pẹ̀lú àwọn májẹ̀mú nínú àwọn májẹ̀mú yìí òun náà ni darbul ajal ká sọ ìgbà tí lílo nǹkan yìí ó wá sópin ẹnikẹ́ láti gbà ó sí gbà ó pé ẹni tó yálé gbé oṣooṣù èlò láàmà san ọdọọdún èlò láàmà san àbójoojúmọ́ èlò nílé yín ọ̀sẹ̀ọ̀sẹ̀ ló lẹ́fẹ́ máa gbà nígbà tá a bá ti ma àsìkò tí ń ta yálò yìí tí ó pin lórí owó tá a san eléyìí mẹ́jẹ̀mọ́ àkọ́kọ́ nù. eléyìí ń fi hàn yín pé gbogbo tá a bá yá lò a gbọ́dọ̀ sọ̀gbàjẹ́ ọ̀tàn gbogbo tá a bá yá lò a gbọ́dọ̀ sọ̀gbàjẹ́ ọ̀tàn ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ ọ̀nbẹ nínú àwọn nǹkan tá a yá lò sanwó rẹ̀ eléyìí tá a sọ̀gbàjẹ́ ọ̀tàn gẹ́gẹ́ bí ilé tá a bá yá gbé èèyàn gbọ́dọ̀ mọ̀ pàtó gba olówó yẹn ó tó tán ìdí inú ló fi jẹ́ pé èèyàn gba receipt ó sì kọ sára rẹ̀ pé àtìgbà báyìí o sì gbà báyìí. àwọn nǹkan tí wọ́n á máa dágbà sí bẹ́ẹ̀ ni a gbọ́dọ̀ dágbà sí torí pé tá a bá dágbà sí a ti sínà kí wàá lọ ṣẹlẹ̀ èèyàn ń gbélé lọ ẹ sọ pé ìgbà báyìí ni ó fi gbélé dà kò sí tàbí ṣùgbọ́n kéjá tí wàhálà rẹ̀ bá ṣẹlẹ̀ agbára ò ní kà mọ́. tàbí ẹni tó yá légbé tẹni tó wá nílé wá láwọn fẹ́ lólé wá lóun ọ̀gbọ́ kí lẹ́ ń sọ onílé fẹ́ lólé rẹ ni kí lọ ọ̀gbọ́nù tó sọ yẹn ní asílàsí wọ́n lónílé ni èsì wọ́n lónílé ẹni tó ní nǹkan bàbá àti ẹ̀yà ọláǹfààní rẹ̀ ló gbowó lórí ẹ̀ gbàtọ́ bá fẹ́ lólé rẹ̀ ó fi lélẹ̀ fún lé náà. so látàrí pé à ń fìgbà sí i ní máa jẹ́ kẹ́nu onílé ọ̀rọ̀rọ̀ láti sọ pé mo fẹ́ lólé mi fẹ́ bá ti lówó yín tẹ́lọ́tẹ́ yìí o ẹ bá wùlẹ̀ gbìyànjú àti tún sàmì ìmọ̀ mo fẹ́ lólé. torí kíni torí pé ẹ dágbà sí i. yàtọ̀ sí mo fi yá mo fi háyà fún ọ lókun ìgbà tó máa ń bẹ lókè pẹ̀ irú lẹ́yìn kò lè sọ yìí pé mo fẹ́ lò jọ kan pàtí òtí kù. àwọn nǹkan wá bẹ tó ti pa àlè yá lò káàsì sanwó rẹ̀ fẹ́ni tó ní ṣùgbọ́n tó ṣe pé wọn ò ní dàgbà sí i òun tiẹ̀ tí a san fún yóò jó tán ní kété sábà tí bá wa ṣe nǹkan tán gẹ́gẹ́ bíi télọ̀ tá a gbà sọ lọ fún sẹ́wọ̀n pé aya télọ̀ lónìí bí abẹ́jàǹfà ní sẹ́tọ́mọ̀ yẹn sanwó fún un àwa ní sọ pé oṣù kan lọ gbọ́dọ̀ fi rán aṣọ yìí kó o sì máa rán lójoojúmọ́ torí owó tí ń san fún ọ rárá o bàtí èsì ẹrú rẹ tí ẹ kàn ní kí aṣọ tó fẹ́ bá mi dá yé lò lọ́gbà ó ní iye báyìí gbà ó ní kí wọ́n á gbà tọ́ba ti parí ń ké sí yín sẹ́yìn lè parí lónìí ó lè parí lẹ́yìn ọjọ́ mẹ́ta ó sì lè parí lẹ́yìn ọ̀sẹ̀ kan àǹfààní yùn ńlá wa yá rà lọ́dọ̀ télọ̀ àní wa dágbà fún pé oṣù kan lóṣù gbọ́dọ̀ máa fi ràn kó o sì rí pé o fijọ́ kan o fijọ́ o fijọ́ sílẹ̀ láì ṣiṣẹ́ lára aṣọ yìí láti ìṣẹ́rú wa bẹ́ẹ̀ náà ni ẹni tá a bẹ̀ kíkọ́ bá ní fún aṣọ òfì tí wàá ní pé aṣọ tá à ń fẹ́ kọ́ ọba wa hun o irú òwú báyìí là ń fẹ́ kọ́ ọ lò ìgbà wo ni ká wá gbà ẹ wá gbà lẹ́yìn ọ̀sẹ̀ kan ẹ wá gbà lẹ́yìn oṣù kan tó bá ti yọrí màá ké sí yín yéé tiwa ní pé nígbà tó ti jẹ́ pé five thousand lọ cháàjì wa a lè gbà ká wọ ọdẹ sọ níjọ́ kan ká má bàa pé orí aṣọ yìí ló ti ṣiṣẹ́ torí five thousand tó fẹ́ gbà òkèrè àti ìṣẹ́rú wa ti wá ní pé kó bá wa hun aṣọ tá a bẹ àǹfààní wọn bá àjọdún kan lọ́gbà tó fi parí bá àjọjọ́ kan lọ́gbà tó fi parí ti wá ní pé kí n ta àbẹ̀ ọ̀sá ti pọ̀ sí. a ti sọ pé ń bẹ nínú nǹkan tó ṣe pé ń bùkátà ká dàgbà sí gẹ́gẹ́ bí à àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àkọ́kọ́ nù tó bá gé ntí bùkátà kádàgbà sí ni ká mà tí ó bá sì jẹ́ ntí ń bùkátà kádàgbà sí tí nǹkan bá ti yọrí kan fi lé wa lọ́wọ́ ọ̀tọ̀ káyà nǹkan lò sanwó ẹ̀ nítorí pé májàmú yìí pèsè lára. wọ́n sọ yìí pé wọ́sánmáyà tẹ́mẹ́n májàmú mi náà ní pé ẹni tó háyà nǹkan lọ́dọ̀ ẹlòmíì àtẹnitọ́ àyà rẹ̀ lọ́dọ̀ rẹ̀ wọ́n dìjọ sọ iye tí ẹni tó ní nǹkan gbà iye tẹni tí ọ jàǹfààní rẹ̀ ọ̀sán mo ti àyà lé mo ti ò ní lọ bá àwọn èlò lọ́sàn èlò lẹ́yìn náà gbà ẹjọ́ dúnadúrà tó o bá wọ̀ ẹ ti jọ mọ iye san

wọ́n lọ sílùú táwọn kéde páwọn lọ ẹ wá wọlé ẹ wá ń béèrè lọ́dọ̀ bàbá ọlọ́kọ̀ pé ló lásán ẹ sáti wọlé ẹ sáti wọlé tọ ọkọ̀ tún sí ẹ tún sọ pé alẹ́ ló lówó ọkọ̀ ó dáa á kò ní sọ̀rọ̀ ẹ wá rìn jìnnà díẹ̀ ẹ wá ní tọ three three thousand ní òde lọ́rin o kẹ́ ẹ́ owó kí ni so eléyìí mọ́tì ẹ̀jẹ̀ mọ́tì ò sí gan kó tó di pọ́ ọmọ ètí ọgbà ó gbọ́dọ̀ sí rárá láì jẹ́ pọ́ ọmọ ètí ọgbà tó bá wọ̀ fún ọ tí o bá sì wọ̀ fún ọ kó sọ̀kalẹ̀ a gbọ́dọ̀ mọ ètí àsán ọgbà lílọ́dún èèyàn ó sì ní kó lọ kó wa kò sí wàhálà ṣé kí kó wa ẹ máa gbé bẹ́ẹ̀ lọ́fẹ̀ẹ́ ni àbí sọ ah, ọ́ sọ wò sáà ti kó wa wọn náà sì lọ pẹ́rù wa ọmọ ètò ọ̀sán gbadúrú wàhálà tó fi pẹ́rù tí wàá sọ ẹrù ẹ ti tó ẹrù tí wàá rí bẹ́rù rẹ ṣe pọ̀ àti bọ́lọ̀ ṣe gbàdúrà rẹ sí ilé dáná agbáru rẹ two thousand lóṣù wọn á ní twenty thousand lẹ́sàn-án báwo ló ṣe fẹ́ rọrùn báwo ló ṣe fẹ́ rọrùn fún ọ gbà tí wọn náà béèrè àmọ́ àtàrà ara jẹ láàrin mi sí yín àkọ́ní sí àníṣìírà àgbọ̀ yìí àìmọye àsìkò ọ̀rọ̀ business ọkọjá family ni wa èèyàn gbọ́dọ̀ mọ̀ bẹ́ẹ̀ ọ̀rẹ́ ni wa irọ́ lásán ni ẹ̀rọ pé at the end of the day wàhálà ọ̀sẹ̀lẹ̀ náà tí wàhálà bá ti ṣẹlẹ̀ lẹ́ẹ̀ma gbé àkọ́dà àmọ́ rẹ lè ṣe bẹ́ẹ̀ sí mi àbọ̀ ni ọ́ àbọ̀ ni ọ́ tí wọ́n máa ń sọ̀rọ̀ business kò sí relationship family àti àkàkànnù business. pé lábẹ́ òfin ọlọ́run wọ́n máa ń tọ́jú mọ́ business lórí báwo ni wọ́n ṣe gbá tó báwo lẹni tí ẹjọ́ ṣe business náà ṣe gbá tó ni. ìyá ṣe pé à láàrin mo ti wo pé láàrin mi sí wọn a lè ríru àìgbọ́ra ẹni yé yìí wọ́n ń tan ara ẹ jẹ ni. ìrẹ́ ló ṣe jẹ́ pé gbogbo nǹkan gbọ́dọ̀ wà very very clear. èló lẹ fi háyà fún mi yé báyìí ni a ìní lè san ọ̀dà mo lè san ìgbowó ọdún kan tó lè jẹba ntí wọn bá ti sọ iye rẹ̀ fún ọ tí wọn náà sì fi háyà nǹkan yẹn ajẹ́ ike price rẹ̀ kálukú ló ti máa láwùjọ bí tẹ̀ ń gbé o bí kò wọ́n táìsì tọ́ba pé bìkan fún táìsì kò ní ìdíkà ẹ̀sẹ̀ máa dúnadúrà ẹ̀sìn máa yẹ jẹ́ máa san fún táìsì ní dúrọ́pù kan bí kò wọ bọ́ọ̀sì ẹ ti máa jẹ́ ẹ máa san fún bọ́ọ̀sì láti ibìkan síbìkan onídìíkẹ́ ẹsẹ̀ máa dúnadúrà torí pé níta bá ti mà ńṣe lọ́dà bí níta tuntun wí àbùkátà ká máa tún sọ. ṣùgbọ́n àkàràmọ̀kà lọ tí wọ́n á rí pé ọ fẹ́ wọlé ìgbọ̀nsẹ̀ ilé ìgbọ̀nsẹ̀ yẹn wọ́n sì kọ́ sẹ́nu ọ̀nà ẹ̀bẹ̀ pé twenty naira ní ní gbogbo ìgbà tó bá wọ bẹ̀ ó nídìí kó tó máa dúnadúrà twenty naira wa ti wọ́n ju five naira ń kọ́ àhà lọ́ọ́ rẹ̀ títì. tontori kí wọ́n ti sàmì síbẹ̀ pé iye tó sàn ni ó sì pé wọn náà wọ bẹ̀ eléyìí tó túmọ̀ sí kó ti gbà sẹ̀ tán gbogbo gbọ̀nsẹ̀ yẹn ti kó ń bẹ̀ ọwọ́ ajáde ló wá tún rí pípẹ́ tún gbọ̀n tọ́ba tún padà ń pé ló tún ní twenty naira kéde ká alẹ́ kan mọ́ máa wọlé <laughs> so tálọ́ á lé ń jáde ẹ ti gbọ́ bẹ̀ so sẹ́mẹ̀gbẹ́mẹ̀ wọn ò ní sọ pé every one minute iye báyìí torí ń bẹ́ nù gbẹ́ ètí ó tètè jáde ó sì ń bẹ́ nù ẹ̀ ètí ọ̀pẹ̀ tọ́ba kàti fẹ́ pẹ́ tayọ súnà. ọtọkùn olè ọ yá wákàtí kan àbọ̀ kí irú yá sọ eléyìí wọ́n lè wà ó lè ó lè ó lè ó lè pè látàrí ọ̀pẹ kí ni nso ọ̀kadà ọ̀dàbí táìsì o ọ̀kadà ọ̀dàbí táìsì o ó ní láti sọ fún kí ibi báyìí ẹ sì rí kọlọkàrà gan ẹ tọwọ abilé jókòó tọwọ sọ̀rọ̀ bákan méjì nínú kọ́ máa dunnú pé òun dúpẹ́ pé bàbá olówó nìwọ ọlọ́lọ́ mọ iye owó tó kú fóun tó ń bá sọ̀ kalẹ̀ ẹ̀kọ́ máa wò ó pé kọ́ wọ́n mọ̀ lọ jẹ́ akóṣìbérò tó wọ́n sọ kalẹ̀ tán tó fi ẹ̀ mórí kan lé lọ <laughs> torí ẹ̀ ló máa gẹ̀ ẹ́ ló lẹ́ sẹ́sà tá a ti ń so ọ̀pẹ́ olówó ni. tó náà bá sì kíyèsí tó rí pé tọ̀ eruku rẹ̀ tó dẹ́rù bàyàn pé èèlò lẹ́sàn ni mò ń béèrè so eléyìí kìí ṣe táwọn èèyàn ti mọ pé iye báyìí pàtó ni wọ́n máa san tọ́lọ́kadà bá musa ibi tí ó gbé ẹlòmíì lọ fifty naira ẹlòmíì lè fún one fifty ẹlòmíì lè fún hundred ẹlòmíì sì lè máa ná ten náírà kó kò sówó lù torí ẹ̀ ó sì jẹ́ pé gbogbo orú nǹkan yẹn má tan ara rẹ jẹ ibi yẹn tẹ́lá ti gbé dúrọ́ọ̀pù bá àmọ́ ìta àmọ́ ń gbé lu yìí o ìlú kan wà tẹ́ pé àwọn ti wọn àwọn tó ti sóòsè ó ti wà fixed kébi tí wọn bá fẹ́ gbé ọ lọ tí o bá ti jìnnà ju forty naira tí o bá ti jìnnà ju bẹ́ẹ̀ lọ láti fifty naira ló ti bẹ̀rẹ̀ pẹ̀lú eléyàn ò lè gún kọ́ ọmọ lọ́gbà náà wọ́n náà ti fojú wò ó pé gbogbo ojú ìrìn fọ́tí náírà lọ ó sì fi fọ́tí náírà rẹ̀ lé lọ́wọ́ náà ó ti ju fọ́tí náírà lọ fi fífítì náírà lé lọ́wọ́ àmọ́ bí tẹ́lẹ̀ pé bọ́ba ṣe wá ni tó o ní láti sọ̀rọ̀ mọ́kùnú nígbà náà kí n gbà bá sọ kalẹ̀ ìpínlẹ̀ àfitúka tọ́ eléyìí jẹ́ ohun tó á mójútó ń bẹ̀rù. الجعل أجل في رد آبق أو بعير lẹ́yìn ìgbà tá a bá sọ̀rọ̀ díẹ̀ tí ó tó fi bọmú ìbáyìí nípa tó jẹ máa híháyà nǹkan wọ́n tún lọ sí di nǹkan mí kíákíá nǹkan mí jọ lọ sí di rẹ̀ yẹn ó là ń pè ní aljọ́ọ̀lù àbí aljacaala الجعل أبي aljacaala ìtumọ̀ rẹ̀ òun náà ni kéèyàn ó fi owó ọ̀yà kan lélẹ̀ fún ẹnìkan fún ẹnìkan pàtó ni abẹ́nìkẹ́ni nínú àwọn èèyàn pé tó bá fi lè ṣe nǹkan kan báyìí fún yàn yóò sì gba owó yìí. tọ́ba wọn á gbìyànjú tó gbìyànjú gbìyànjú tó ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ tí ò rí ṣe tán kò ní gbowó yìí o kò ní gbowó yẹn eléyìí ni wọ́n ń pè ní aljọ́ọ̀lù. ajẹ́ pé tí bàbá ti rí ṣe tán gbogbo wàhálà tó ṣe ọlọ́lọ́fọ̀ọ́ lábẹ́ òfin ṣẹ̀rí àkóbúrú bí kéèyàn sọ fún olùkọ́ kan pé bá mi kọ́ ọmọ yìí ní alukur'ani máa ké máa kà kó sì ha tó máa kà tó sì ha wọ́n gba two hundred thousand naira ọmọ máa kà òrí ha tán ajẹ́ pé ò ní kọ́bọ̀ tó gbà ó nítorí pé wọ́n ní tó bá máa kà tó sì ha tán wàá gba yìí báyìí agbọ́pọ̀ ìgbìyànjú ṣùgbọ́n mọ̀ ò rí ha tán so gbogbo wàhálà tẹ̀ ṣeun ó ní ládàá inṣàlá lọ́dọ̀ ọlọ́run àmọ́ kò sí ládàá lórí rẹ̀ láyé yìí. ọsọfẹ ni tí ń gbẹ́ kànga ebi báyìí o bá mi gbẹ́ kànga tá kan omi tí ó fi ní lọ́kàn balẹ̀ pé dásìkò ẹ̀rùn kọgbẹ́ wọ́n sì gbẹ́ kànga yìí títítítítí wọ́n fẹ́ bàǹtí ọ̀dà pàdé ńlọ bí kòkó ogún gbogbo ẹtún pé haram ni kò sómi irú abàmì kòtò wà lélẹ́yìí kò sí kọ́bọ̀ tí wọ́n gbà nítorí mọ́tẹ́mú tá a bá wọn dání kí ni wọ́n gbẹ kàn mí wọ́n á bẹ̀rẹ̀ sí ní gbẹ kòkò méjì péré ni wọ́n gbẹ omi bá ya ọ̀yà ti ń sẹ́ dànù wọ́n gbowó wọn ẹgbẹ́ kókó mẹ́wàá ẹsẹ̀sẹ̀ sòwò eléyìí ni ṣebí wọ́n lọ ní kẹ́rù omi la ti rí yẹn kòkò méjì òfin ni lọ́kàn balẹ̀ òbúrò ẹ̀kọ́kọ́ sanwó fún ọtí rómi owó tẹ ẹ lẹ́fún ẹ fún wa tẹ bá fẹ́ kókó kòkó mẹ́wàá dáhùn náà bá lè ṣe torí tómi bá ti dé kankan òtún ṣe gbẹ́ lẹ́yìn náà bá lè ṣe wá sówó eléyìí lọ́tọ̀ ewúrẹ́ mi tó sọnù ẹnikẹ́ni tó bá bá ń wá láwárí ó sì dá padà láyé láàyè yọ gbẹgbẹ̀rún kan náírà gbogbo yẹn ń wá ẹgbẹ̀rún kan kálukú fẹ́ gbà ẹnìkan láti fi jọ mẹ́wàá ní ti ń wá ẹnìkan ń ṣẹ̀ṣẹ̀ gbọ́ lónìí ni ló ń bá bá wọn wá láwárí ẹnitọ́ wa láwárí ń oní ọgbà ẹgbẹ̀rún kan oúnjẹ mẹ́wàá kò sí láàdá kò sí láàdá tẹ́lẹ̀ náà kìí ṣe torí ọlọ́run torí owó lélẹ́yìn ẹrú mi tó sọnù ẹnitọ́ bá bá ń wa láwárí gbogbo mọ́tò ti ń bẹ́ ń tàn gbogbo èèyàn bá declare state of emergency wọn ò wálé má wọn máa ń wá ẹrú ká wọn fẹ́ gun mọ́tò. mọ́tò àwọn agbé mọ́tò rẹ̀ wọlé dojúmọ́ mímí kan gbọ́dọ̀ bí mọ́tò. yàtọ̀ sí mẹ́fà dá tí wọ́n wá táàrí tí ọ̀yọ́ ká tiẹ̀ ti lẹ́tọ̀ sí táyà mọ́tò ẹ̀ lẹ́tọ̀ sí kankan. ilé yẹn ni wọ́n ń pè ní alìjàálẹ̀ nínú òfin ṣẹ̀ríà. ṣẹ̀ríà farama tó ń ti pé iṣẹ́ tó fẹ́ fún wa ṣe ìṣújú wa ń bẹ̀. abẹ́yẹn ò fura tó bá bá ń rí ẹrú mi tó sọnù Eh, eh, mọ́tò ti ń bẹ tàǹbọ̀lá fẹ́ wá sí ìtújú wa ń bẹ ìfinijìyà ọwọ́ à ń bẹ tá a sì mọ ibi tí ìyàwó pín sí. bàbá lè kọ́ ọmọ lálùkùránì máa ké tó sì rí ha ọgbà yìí báyìí àìmọye ọmọ tí wọ́n lè ké sẹ́gbẹ́lómi Allahu musta'an èsì péré fọ́ lórí ṣùgbọ́n kò síbẹ̀ sí pọ̀ wàláì kò ní yẹ tẹ́ gbìyànjú gbìyànjú gbìyànjú gbìyànjú lẹ́gbẹ́ bí sẹ́ ń kan ọ̀lẹ́ ní ọmọ gbà mí jáde. ọmọ mi ha. ìbáṣepọ̀ rọrùn bẹ́ẹ̀ gbogbo yẹn náà ti di ẹni tó ṣèwọ́ bẹ́ẹ̀ lómi ṣe máa ń ṣe wọ́n ti lówó ọkàn fẹ̀yìntì ní olódò tó àsórí tí ọmọ ìbá tó àwọn ọmọ wa gbìyànjú ọmọ wa ṣe wàhálà yóò wá da púpọ̀ fúnrù ọ̀tọ́ bá sọ bẹ́ẹ̀ fún kọ́mẹ́jẹ káṣe ta ni ó lù ọ́ nípa pé kọjá pé owó yẹn lọ ń sáré àti rígbà lọ́nà tó fi ní ní ládàá lọ́dọ̀ náà ẹ pé làádàá náà nìkan ló fojú sí ó léwu nítorí wọn bá kọ pé ọ̀hà yọ̀ọ̀hà kì ṣe dandan kọ́ ha gbọ́ owó tó iṣẹ́ tó fẹ́ fún yẹn sí mẹ́rin gbígbà tó fẹ́ fún ní gbódì dísàn. bẹ́ẹ̀ ni ẹni tó ń tẹ bá gbé kànga tẹ kan mi ẹ gbà nǹkan báyìí ọlọ́run lọ́mọ ibi tó mi wà ọlọ́run lọ́mọ ibi tó mi wà ọlọ́run sì mọ ilẹ̀ tí ó sì gbẹ́ kan mi ilẹ̀ míì ẹ bá gbẹ níbi kan ẹnìkan ò ní dágbére náà ti gbẹ tí ètúlẹ̀ gbàdé ìsìnkú àwọn fẹ́ gbà nǹkan míì máa. dígà náà fi ń gbẹ ní ọ̀rọ̀ gbogbo orin sọ́nsọ́n ní gbogbo òkú lẹ́nu ní gbogbo ọwọ́ bó ọ̀sẹ́ni tí ń fẹ́ yà òṣìṣẹ́ ni tọ́yà tí kù àbọ̀lọ́wọ́ ọ̀rìn oníkàlùkù náà ló ní fèrè ìwọ́n á ní kó ọkàn àyè máa yé kòtò tí wọ́n gbẹ́ kalẹ̀ láwọn orílẹ̀-èdè So ló kọ́ fún afẹ́ fi gbẹ́ kànga tí gbogbo ẹ̀ tún di tí ò ṣe é di má nígbà tí wọ́n kàn mí. tòjọba á gbẹ́ máa ń gbẹ́ kọ́ kàn mí. ẹ̀mọ̀ pé ẹni tí wọ́n ti ń gbèrú sẹ́bẹ̀ fún náà ìrú ọ̀run àbá ètí rí sí láwùjọ tí kò so ẹ sáwọ àwọn kànga tó bá wà. ọ̀nà ọ̀kọ̀ọ̀kọ̀ sọ bẹ́ẹ̀. kódà tó o bá sọ pé ẹgbẹ́ kọ́ kàn mí ẹ bá ń gbẹ́ kànga bó lẹ́yìn máa ṣe náà tó bá ń gbẹ́ kànga wọn á gbẹgbẹgbẹgbẹgbẹ wọn ọ̀sá kan mi àwọn tí wàá ló ti sún àwọn ó ti tó kókò méjìlá pàtó àwọn ò rámi omi àwọn ń lọ sẹ́yìn pọ́dàbọ̀ ni àbẹ́ fún wọn lówó mọ̀ ń béèrè ni náà ẹ ẹ sọ̀rọ̀ ẹ fún wọn lówó tó <laughs> àwọn olóògbé ń gbà táwọn ọ̀gbọ̀n bá ti ń ṣiṣẹ́ lójoojúmọ́ fẹ́ aláàjì ẹ̀ mú nǹkan kan wá nu láì bá a mọ̀ so <laughs> ẹ bá sòwò sókun ẹgbẹ̀rún láti rí kó àgbẹ̀ débi kan àwọn ènìyàn mọ̀ wá àwọn kan lè ti gbowó tayọ èyí tí wọ́n ti ṣe nítorí àwọn olè kọ́ ọ̀yàn àwọn jẹ́ tó bá padà hàn wípé ibi tó mi wà síbi jìnnà burúkú àwọn náà yà túlẹ̀ pé ìpàdé tí ọ̀gbìn dàkìyà máa wájú ọlọ́ torí àwọn tí wọ́n á gbé kàga gan àwọn Yorùbá tí wọ́n bá náà ti kọ́ wọn lọ́gbọ́n a máa sáǹdì kàga gbígbẹ́ o. <laughs> ẹ̀gbìn tó bá tó ebi lè bẹ Yorùbá kàga ọba àgbà kàga lọ́dọ̀ ẹ̀kọ́ ọba ẹgbẹ́ kàga yóò ti kọ́kọ́ wọ́n ju tàwùsà lọ tẹ́lẹ̀ náà yóò tún á ṣe súkẹ́súkẹ́ kan ó lè máa mú gbónú kòtò mẹ́rin kó nítorí kí egun òun ó lè máa di pépépé bàbá ṣe débì kan ó lè sá fúnjọ́ mẹ́ta á rí ọwọ́ ọkùnrin yìí pé á ó á bàbá òun bùkátà kó òun sinmi à ń gbẹ́lẹ̀ òun kọ́rọ́ so bàbá tó á ṣiṣẹ́ ẹjọ́ kan mi ọ̀rọ̀ ni á tún òwò ṣe kí ní ìkọjá bó ń ṣe pè é. ìdénú sáwùsá ti gba gbogbo ẹ̀ mọ́ ọlọ́ọ̀lù wọn náà bá ti di ẹ̀rí bá sáwọ́ mọ̀ jù ẹ sáà bá gbẹ torí ti yòókù ní rọgbọ. bàbá sì kó sá lọ ẹ tún ní bàbá ah, bára wa tán a tún fi kíní kankan kíní kan ara wa tu títí títí a pé kankan náà ni wá tàbí ń jẹra wa lówó níjà àbòsí. pétọ ẹni tá a kanra wa kó wọn jókòó ẹni tá a kanra wa tó ṣe fọlọ́pàá mú fa ẹ fóun. <laughs> torí ẹ̀ àwọn náà ti wá kọ́kọ́ lọ́dọ̀ yorùbá àìmọye ìjàmbá máa ti gbowó lọ́dọ̀ yín dárí pé ilẹ̀ ìfẹ́ yí díẹ̀ wọ́n túlẹ̀ pé á pàdé wájú ọba rínúróde ọba tí ẹ ṣàbòsí fẹ́ nìkan yọ̀ọ́ gbà fún yín lọ àbẹ́láyé ń bí àwọn jẹ tọ́ tábà sọ fún rẹ̀ pé bẹ́ẹ̀ kan mi kúrò bá kan mi ẹ gbà báyìí ṣé ó ṣe láyè sí i èyí tá a fẹ́ sàlàyé ẹ̀ kọ́dá tó fẹ́ nìkan fẹ́ sí o àbí kọ́ ọmọ ọmọ wa sùkúlù kọ́ wa sọ pé tẹ́ ẹ bá bá mi kọ́ tó bá ń mọ̀wé kọ́ tó ń mọ̀wé ká nǹkan báyìí lẹ́gbàá kó tó dìgbà àwọn ọmọ sanwó sùkúlù mo rò pé yé torí pé tẹ́ ẹ bá ní ìgbà tó bá tó mọ̀wé kọ́ tó mọ̀wé ká yóò lẹ́kù tó bá ti rí i pé máa ká yẹn ti wọ́n yọ ó ṣe é ṣe tẹ́lẹ̀ but nísìnyí àwọn èèyàn ti hm, wọ́n yára pẹ̀lú àbíkáfù kálukú ọ̀fẹ́ tí ó fi dàbí ìgbà tí wọ́n gbà wọ́n ìjà gbé mọ́tò lọ sọ́dọ̀ mẹ́kò ni ẹlòmí tó ọba fi lè ṣe mọ́tò tó ọba fi lè dáhùn ọgbà ten thousand ẹjọ ọgbà kó tó dáhùn kọ gbogbo wàhálà tá a bá ṣe lọ èmi gbé wá fún ọ mẹ́kò tí ó ṣe tí ó fi dáhùn ni mò ń wá pẹ̀lú ògbẹ́ lọ ó lè ti dọ́dẹ̀ èèyàn ogún kẹ́nìkan tó dáhùn. ó ní ẹni tó mú lọ́gán àwọn ọ̀dà ló dájú wá pé wọ́n bẹ́ẹ̀ nìkan ti wà tó ń rí iṣẹ́ ti pẹ́ ó lè gbà bó ó ṣe tí ó fi dáhùn. sọ eléyìí ọ̀tọ̀ lábẹ́ òfin ṣẹ̀ríà ṣùgbọ́n ewu tó wà ń bẹ pọ̀ ibi tá a sì ti mọ̀ pọ́tọ́ òun tọ́sọ ibi tí anabi yusuf alayhi salam tó ti màmá tó ti fi kóńgò ìwọ̀n kà tó ti sọ sínú àpamọ́wọ́ àbúrò rẹ̀ tó wá sọ pé olè lẹ́yìn kíní wọ̀nyí wọ́n ní kí lọ́ọ́ rí kí lọ́ọ́ sọnù tó fi kó wa lólè ah àbúrò máa fẹ́ sún olè kan yẹn wọ́n ní gbá àwọn kan ọba nìyí ọdájú pẹ̀yìn wọ̀nyí náà lẹ̀ mú. wọ́n ní sẹ́ẹ̀tì wa ka mọ́ alọ́ ni ńgbà bá tú ẹrù yẹn ni pé ọ̀dà kí alẹ́ ṣe fún ẹni tẹ́ bá ka mọ́ lọ́wọ́ àwọn ń sọ̀rọ̀ tù kọ̀kan balẹ̀ tù kọ̀kan balẹ̀ tí wọ́n èso lè kí alẹ́ ṣe fún ọ̀dà ẹni tá a bá rí nínú ẹrù rẹ̀ òun náà lámúlẹ̀ fún ẹ̀ẹ́dígbà àwọn kà ẹ sì wá mú dídí èèyàn tó mú gbá àwọn kà wọn ni bí kófin táwọn ṣe rí ọ wá bẹ̀rẹ̀ sí ní ọ wá sọ pé waliman jaa bihi himlu ba'irin wa ana bihi ẹni tó bá mú wá tó bá bá ní rẹ́ni tó jì á bùn lẹ́bùn oúnjẹ tí ràkúnmí kan gbè mo sì fọwọ́ sọ̀yà rẹ̀ pé àní dáńtàmá ṣe eléyìí jọ́ lónìí ẹni tó bá fi lè rí igbá àwọn kan ọba tó bá mú wá mo lọ fẹ́ wá sí àmọ́ ibi tó wá sí ẹni tó bá rí mú wá o ẹ̀kún rẹ̀ òun náà ni oúnjẹ tí ràkúnmí kan gbè èmi sì ń fọwọ́ sọ̀yà rẹ̀ eléyìí wá nínú ṣẹ̀ríà àwọn tó ti síwájú wa òfin àwọn tó ti síwájú wa ṣùgbọ́n kò sí nǹkan kan nínú òfin tọ́lọ́ ń sọ̀kalẹ̀ bá nàbì sallallahu alaihi wasallam náà kúránì náà làlàyé ìtiwa o wàá sì kan nínú ìtọ́jú òfin tiwa tọ́tàkù torí làwọn olùmọ̀ọ́sọ pé ọ̀tọ̀nù ṣẹ̀ríà àyìnà ẹnikẹ́ni tó bá fi lè ṣe nǹkan báyìí yọ̀ọ̀gbà nǹkan kò sí tó burú bẹ́ẹ̀. gẹ́gẹ́ bí ṣé abẹ́rẹ́ náà ni ti anabi musa alayhi salam bàtà musa sá fún firaun ìlú wo lọlọ náà rí ọlọsí median ọlọba tani anabi shuaib alayhi salam nígbà tó débẹ̀ yẹn ọ̀kan nínú àwọn ọmọbìnrin yẹn àwọn ọmọbìnrin méjì tí wọ́n ní kí lọ pè wá ó ní ya abẹ́tí ya abẹ́tí stẹ́jìr bàbá mi ẹ gbà lọ́mọ ọ̀dọ̀ inna khayra man ista'jarta al-qawiyyu al-amin rẹ̀ tó lóore tẹ́yìn lè gbà lọ́mọ ọ̀dọ̀ náà lálágbára tó ṣe fọkàn tán yẹn kí tẹ bá fẹ́ gbà yẹn ṣiṣẹ́ tó lágbára tó lè ṣiṣẹ́ yẹn ẹni tó ṣe fọkàn tán ti ṣe oníjàmbá lọ́yẹ̀ kẹgbà. àwọn olùmọ̀sí sọ pé wọ́n rí ìwà méjèèjì lára anábì Musa aleyhi salam lọ́gbọ̀ọ́ ẹnu ìgbà tí wọ́n rí sígbà tí wọ́n bá bàbá wọn sọ̀rọ̀ náà nítorí pé níbi tí wọ́n ti ń pọn mímu nílùú mẹ́díàní apáta ràgàdì kan bẹ tó gbójú omi o ọ̀pọ̀ àìmọye ìgbà làwọn géńdékùnrin ti gbìyànjú àti sí àpáta yẹn kúò lójúsùn omi tí wọn ò rí sí kúò fi wá di pọn tiẹ̀ kémi ló lè ráyè pọn tèmi nana bí Musa wá kíyèsí pé nǹkan yìí ni ò jẹ́ káwọn èèyàn máa romi pọn ní rọrùn nílùú yìí ó nìkan ló ṣí àpáta kó lójú o bí táwọn géńdékùnrin ti gbìyànjú ẹ̀ tì bí táwọn ti máa pé ẹ alágbára bàbá yìí ẹlẹ́kejì anabi Musa wọ́n tún ròyìn rẹ̀ pẹ́ni tó ṣe fọkàn tán ni nítorí pé oníjàmbá ò sì gbà ṣiṣẹ́ oníjàmbá yóò ba iṣẹ́ jẹ́ ọjàmbá oníṣẹ́ bí wọ́n ti wá mọ̀ bá nàbí Musa ṣe fọkàn tán lọ́wọ́ ẹnu sítẹ́ẹ̀lì ìgbà tí wọ́n délé tí wọ́n tètè délé bàbá wọn sọ fún wọn ike kí ló dé wọn á ṣàlàyé pé à ọkùnrin kan láàmú bàbá gbàdé lónìí àjò títí ẹni gan pẹ̀lú báyìí báyìí báyìí ló ṣe tó bá pọ̀ mi tó ṣe kíní kó lójú omi tó bá rú ẹ́ ẹ lọ pè wá lórí ọjà yín yàtọ̀ lónìí torí pé gbogbo bàbá rere kò ní fẹ́ kọ́ mọ̀ wọ́n pẹ́ ń ta pàápàá jùlọ ọmọbìnrin lásán kọ́sì ni bàbá yẹn ń kọ́ àwọn ọmọbìnrin rẹ̀ sọ́nà kan ọlọ́pàá mi wá torí pọ̀ lọ́mọkùnrin tòun sì ti dàgbà débi pé kò lè lọ́ọ́ máa pamẹ́ ẹnitọ́ á ràn yín lọ́wọ́ tẹ́bi tètè rómi pé wá ẹlọ́pẹ́ wá kí n sálẹ̀sì bẹ́ẹ̀ ni torí ẹni tí ò bá mà ti dúpẹ́ fún yàn kò ní mà ti dúpẹ́ fọlọ́. bàtà wọn lọ pe anabi musa àrẹ ìsirà anabi musa ìgbà tó ń sì ti ràn wọn lọ́wọ́ ó ti bẹ lọ́n pé wọ́n lọ́n kó rí tó fà wá bá mi èmi gan ni mo ní bùkátà sí jù orí tó fà wá bá mi èmi ni mo ní bùkátà sí orí wo ìyẹn ní kí àwọn ọmọbìnrin tí mo rí ràn lọ́wọ́ yìí orí ni tóró súnmọ́ pé tó máa padà délé lọ́rọ̀ bàbá wọn kí bàbá wọn ó béèrè bó ló ṣe jẹ́ à ọlọ́njọ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kún tiẹ̀ wàá pè mí torí mo wá ibi tí ń forí pamọ́ sí lu yìí bó sì ṣe ṣẹlẹ̀ náà yàtọ̀ sí wàá bára mu orí jẹ ẹ ọ̀yà yín lónìí nu máa pẹ́ yín jọ́ mi ẹ bàbá àwọn kan lọ́rùn àlọ́ ọ̀gbọ̀n lọ́rùn sí ni kótópó rẹ̀. <laughs> so àbẹ́bí ṣùgbọ́n ò ṣe bẹ́ẹ̀ ó ní òpin wa. ìdílé tí wọ́n mọ anábì musa lẹ́nu ìfọkàntánu ní ìsìn fẹ́ mú ọ lọ nìkan sẹ́ni fẹ́ mú ọ lọ ní oṣù wájú ni àbí wọ́n lọ́ọ́ gbà wájú tọ́wọ́ nísìnyí ọlọ́bẹ̀ máa ìwádìí pé ọbẹ̀ máa ọjà ọba àjẹrù yóò sì mọ́lú ọ̀rọ̀ alẹ́kọ̀ọ́lọ́ ti wá torí ibẹ̀ lọ́gbọ́n síndòsí. ẹni tá a fẹ́ mú ọ lọ ní ẹ̀yìn ẹ̀pọ́ sẹ́yìn kẹ́mi bọ́ síwájú èmi gẹ́gẹ́ bí ọmọ èkó gbogbo. sórí nígbà bá wẹ̀yìn òní rẹ̀ nìkan lẹ́yìn ẹ̀ máa dáa lọ ibi tó ọmọ ẹ máa wá àgọ tí ń pa àgọ sọ pé fẹ́ mú yẹn lọ ibi tí wọ́n mú o tún arí kémi ọgbọ sẹ́yìn so torí kẹ́ni tí wọ́n mú lọ ibì kan òní ọ̀rọ̀ ṣe sì bí màálù títí tí ì dábẹ́ mà dọ́bà dábẹ́ mà ọ̀rọ̀ àdìlọ ẹ ní lọ lónìí náà kò kò sí wàhálà ẹ máa lọ ju yẹn mi ọ̀lọ́ ń gbọ̀ báyà ngbò tí mo abẹ́ nu. Ànábì Musa aleyhi salaam òní wọn fẹẹ mú lọ sílé anabi musa ọdálé mà anabi musa ti wọn ti mú anabi musa lọ anabi musa ti wá rí i pé àà ah, akọ ah, àwọn ọmọbìnrin yìí báyìí obìnrin ni wọn ẹlẹ́ẹ̀kejì aṣọ wọn rábì gbà tí omi ti ń fàyà anabi musa ni ẹ̀yìn ẹ̀bọ́sọ yìí. kémi ọmọ nsọ wájú ẹ máa júwe fún ẹ pé ẹ máa lọ tààrà ọyẹ ẹyà sọtún ẹyà sọsì subhanallah báyìí wọn ṣe tán fún máa nàbí musa délé àwọn àwọn òkú ilé ìyàwó yìí kódà kò tún fẹ́ wọ àkọyìn sí wa lẹ́yìn sì máa gbóbin tẹ́lẹ̀ náà gbogbo zaman wọn máa fẹ́ dá wàhálà alẹ́ fọkùnrin nígbà fọkùnrin tí ọba ti gbádùn torí rẹ̀ ń ṣèkì so wọn máa wọnà láti dá lórí irú torí anabi musa aleyhi salam àwọn ẹrú ọlọ́run tó nípa ah, ẹ ọlọ́run òun ò pé ẹjọ́ wọn fi àkọyìn sí wọn ṣe fàjẹ́ yẹ báwọn ọ̀daràn ó ṣe máa wí anabi musa ni ẹ̀yẹn bọ́ sẹ́yìn ẹ̀jẹ̀ mi ọ̀bọ wájú kí lóbìnrin ń wò lápọ̀ ìsì ọ̀pìn pé kí ni àfi bí ìgbà tí kì í lọ sáwọlẹ́lẹ́ tó bẹ́ẹ̀ ni tó àwọn wá fura síbẹ̀ lẹ́nu musa ṣẹṣẹ o ẹ á ẹni fọkàtà gidi lélẹ́yìí kódà kò jàǹbá bàbá wa lára wa nígbà tí bàbá wa ní kó lọ pè wá táà lè ṣe bẹ́ẹ̀ pọ̀lọpọ̀ lè ṣe bẹ́ẹ̀ o pọ̀lọpọ̀ lè ṣe bẹ́ẹ̀ nígbà ọmọ ìyá àwọn tó wù bẹ́ẹ̀ ló àbí ẹ̀kọ́ ẹ̀ ti gbàgbé pé ìgbélé àwùjọ yà máa ń bọ̀. ìwà ọmọ ìyá àwọn tó yẹ kó ọmọ àmọ́ ọmọ àmọ́ torí pé ọgbọ́kadà òun gbé àwọn èèyàn ọtẹ bíríkì ńtẹkùtẹ tẹlẹ nìkan ṣe lánàá wọn lọ à ẹrú sì gbà mí. sọ̀rọ̀ <laughs> bá ti máa sọ eléyìí wá ṣẹlẹ̀ in practice. ẹ wọ́n lọ́ọ̀ kò sí kòtò kan tí àríwá ẹ̀rí bá ọwọ́ gaza pé bí kíní àlàfo ti ń bẹ láàrin símẹ́ǹtì kan sí símẹ́ǹtì kan iná ni wàláì lọ tẹ bírèkì ọmọbìnrin sí ó sì fò lórí mẹṣíìnì báyìí ó gbì máa ní pé à má jẹ ṣubú. nílà ìlà ọ̀daràn ni wọ́n ó ṣe purposely ẹ dàgbà abẹ́ fáìlì wo la fẹ́ kó ìsíjọ́ pé dàlùkìyà. àyè sì ń bẹ fún ọ láti fẹ́yàwó náà àyè ń bẹ fún ọ láti fẹ́yàwó èèlò wọn fẹ́yàwó ó tilẹ̀ jẹ́ pé àti fẹ́yàwó ọ̀tẹ́jọ́ ní ti ń bẹ lẹ́yìn rẹ̀ lóṣù ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wa man yatawakkal ala Allahi fa huwa hasbuh ẹnikẹ́ni tó bá bọ́ ọ̀rọ̀ ọba dúró ọlọ́wọ́ bó tó ẹjẹ àtàrà àwọn anábì ọlọ́run yẹn kọ́gbọ́n anábì Musa aleyhi salam a èèyàn lásán kì í jẹ́ anábì ọlọ́run máa má ṣẹ̀ṣẹ̀ àwọn síbẹ̀ yìí máa gbé ń bẹ́ẹ̀ nù àdámà àdámà kálukú nítorí ọba ti róbìnrin kórìíra ọmọ spark àfi gbígbà tí wáyà kọlu ra wọn ṣùgbọ́n ẹ̀ wò bá anábì Musa ṣẹṣẹ ẹnì kẹ́kọ̀ọ́ orí àfi Allah. ọlọ́run tí wọ́n rí yàn ó tó bẹ̀rù tó bẹ̀rù ẹnna la nabi yusuf aleyhi ọlọ́kọ̀dá hamad bihi wa hamad biha ọkàn tiẹ̀ náà ti mú ọkàn tóbi náà ti mú ṣùgbọ́n làwọn bá ń kọ́ ó fi yusuf bá lọ síbẹ̀ tó ọ̀dàn nabi yusuf ó sì ó jìnnà sí bàjẹ́ síbẹ̀ làwa síbẹ̀ làwa lónìí ìbọ̀pọ̀lọpọ̀ nínú afẹ́yàwó afẹ́yàwó afẹ́yàwó tiwa láwùjọ lónìí tóbi dórí àwọn ọmọdé láwọn ń kọ́ kí ó tóbi dórí àwọn ọmọdé ń láàfà àfà àfà àfà débi gbogbo akóyúnbobi ń mú náà ni ẹ̀kọ́ zina náà ni wọ́n máa tara wọn jẹ́ nígbà tó bá báyàwó ti bímọ àbókù dẹ̀dẹ̀ tí ó bímọ wọn aláwọn fẹ́ so igi àwọn aláṣọdùn wọn máa gán wọn ti wọn ti ṣe akudu tẹ́lẹ̀ náà torí wọn ti ṣe màmí náà nu lè ta ni kí ni ń jẹ́ tẹ́lá ń bí ọmọ zina kalẹ̀ wọ́n ní wọ́n máa kó àwọn ọmọ ń kéwú èsì ń bọ̀ wọ́n pé torí òun òun rí pé bó ṣe fáìn kọ́mọ́ á lọ mọ́ ń lọ. ẹ dákun kò níye tí kálukú ọ̀fẹ́ kò níye tọ́lọ̀ ń gbà pé ẹ̀fẹ́. bàbá ti mọ ara rẹ ojú kò jẹ́ wọ́n ṣe mọ́álẹ́m wọ́n ṣe mọ́álẹ́m kọ́ ọmọ bàbá kí olókọ jẹ́ àwọn bá níyàwó fẹ́ni ọ̀fẹ́ yàwó mazina a'udhu billah a'udhu billah ọ̀pọ̀lọpọ̀ lè máa mú ẹgbẹ́ gbogbo ẹni wá ti wá wá nínú àwọn obìnrin oyún yìí náà ni zinai náà ni alásàlátù lóríṣiríṣi àti obìnrin ò tí ì túyẹ̀rì rẹ̀ rí náà alásàlátù a'udhu billah ẹ ẹnìkan wọ̀ọ̀lù wàhálà ẹnìkan ẹ máa wọn kàn mẹ́ba ọwọ́ọ̀lù kọ̀ lẹ́nìkan ọwọ́ àṣẹ déédéé tiẹ̀. wọn á ní ẹ wọn àti ẹkọ ọmọ ìyá rẹ náà nínú islam wọn náà sì jọmọ ìyá òun náà ìyá náà nínú islam ọkùnrin àti obìnrin bá tó wọn á ní ẹkọ agbélé rẹ ẹkọ ọmọ amánéèjì ẹwọn kan bẹ wọn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ wọn tó ibùsùn ọmọ ìyá nínú islam bá tó títí obìnrin pé wọn ń se nǹkan bí wọn ó lé lọ́dún kan ọmọ ìyá nínú islam So, ẹ wá ń bi obìnrin léèrè pé <laughs> ṣé láti bí ọdún kẹjẹ sílẹ̀ jọ ń sọmọ ẹ̀yà ní Islam yìí tẹ́sí jọ ń sùn lórí ibùsùn kan náà yìí ṣé ó tú ọ lásán rí ó kò tó lásán rí àfi tí ara òun bá ń wí gbàdo ẹ̀gbọ́n nǹkan bẹ́ẹ̀ o wọ́n ń pinnu ẹni al-istithna'ul muttasil èdè Lárúbáwá kò tó lásán rí àfi tí ara òun bá ń wí gbàdo ìyẹn ni pé tútù ní etú a'udhu billahi minash shaitani rajim wọ́n sì ní ustaazi ni ẹ dákun ẹ̀ wọ́n ustaazi kí ustaazi gbogbo ẹni tó bá ti nírun pọ̀n kí ló kọ́ rẹ̀ ustaazi subhanallah sọ́dọ̀ abẹ́ kùdà rẹ̀ wà nábì musa bá nábì musa ni ẹ bọ́ sẹ́yìn ẹ bọ́ sẹ́yìn ẹ máa gáìdì ẹ̀hẹ́n tẹ́ bá wá wo tó ṣẹlẹ̀ láàrin anabi shuaib àti anabi musa ibi máa háyà rẹ fún ọdún mẹ́jọ àbọ̀dún méje àbọ̀dún mẹ́wàá èyí tó bá ṣe nu méjèèjì kò sí àyè fún ọ láti bẹnu àtẹ́lù kò sí àyè fẹ́mi náà láti bẹnu àtẹ́lù ọ wọ́n ní láàrin mẹ́jọ àti mẹ́wàá èwo ni wọ́n mú èwo láàmú ètò kéré jù ní àtàlọ́fẹ́ pẹ̀lú kọ àgbàrú. tó àmọ́ o tó o bá ti wá ṣe iṣẹ́ ọmọ ọ̀dọ́ yìí fún mi fọ́dún mẹ́jọ o màá fi ọ̀kan nínú àwọn ọmọbìnrin mi méjèèjì fi fún ọ bí tá à ń lọ. ṣé ìjára ni àbí jàhálà ó ṣe ọmọ ọ̀dọ̀ fún mi fọ́dún mẹ́jọ èyí ewu ò lè ṣe nínú ọdún mẹ́jọ àbí mẹ́wàá o ti mú un níparí màá fi ọ̀kan nínú àwọn ọmọbìnrin mi méjèèjì fífọ́ náà ṣé ìjára ni ṣé rẹ́ǹtì ni ṣé háyà ni àbí ṣé ìgbanisíṣẹ́ ni lórí pa àmọ́ṣẹ́ tó ṣe àbí ìgbanisíṣẹ́ lórí pa àmọ́ṣẹ́ tó ṣe èyí nínú méjèèjì tẹ́lu ti anabi yusuf ni abiru abọ́tọ̀ ni ti anabi musa yìí anabi yusuf wọn lẹ́nu tó bá mú gbà àwọn kà tó bá ti lè mú wa yóò gba iye oúnjẹ tí ràkúnmí kan lè dágbé síbẹ̀ náà ni ti anabi musa mẹ́wọ̀n naam kéésè nítorí kó wà very very clear kéésè ó ní abẹ́tí stẹ́jìr wọ́n bàbá mi gbà lọ́mọ ọmọ ọ̀dọ̀ lélẹ̀ ìjára tá a sọ tán lélẹ̀ eléyà túmọ̀ sí pé ìgbàyàn ṣiṣẹ́ lórí pé ọmọ gbowó ọ̀tọ̀ kọ́ máa ṣiṣẹ́ ọjọ́ títí tí ó fi di parí kọ́ adé pípa náà ni ó gbowó ẹ̀ lẹ́yìn pé tọ́sẹ̀ lẹ́nu lẹ́yìn ọdún mẹ́jọ mẹ́jọ ni musa lò kò tó de mẹ́wàá o gẹ́gẹ́ bí wọn náà ṣe yẹ kó ṣe nìyẹn o kéèyàn kan máa wà lọ jókòó kalẹ̀ o ọdún mẹ́wàá báwo wọ́n ní mẹ́jọ àbí mẹ́wàá ṣé nǹkan kan náà sì lẹ̀san rẹ̀ kò burú mẹ́jọ ní sè ànábì Musa mú mẹ́jọ tọ ọ wá jẹ́ pé paríparí ló tó gbowó rẹ̀ gẹ́gẹ́ bí kí wọ́n náà gbọmọ ọ̀dọ́ ni ìmọ̀ àyín gbálẹ̀ ìmọ̀ àyín fọlẹ̀ ìmọ̀ àyín kógbé ọmọ ìmọ̀ àyín tún léṣe so ọ wá sọ pé wọ́n máa gba one thousand naira lóṣù so ẹ̀yìn ọdún márùn-ún yóò padà sí orílẹ̀ wọn ọmọ ọ̀dọ́ yẹn kí ló wù ó ntí ó ni ní pé gbogbo owó oṣù ń kẹ́ máa bó ń kó lọ́wọ́ gbàtọ́ ẹgbẹ́ ń fóònù lóúnjẹ ẹ máa bó ń kó ẹ máa wùlẹ̀ tí ì máa fóònù bọ́dún márùn bá pé pé ẹ fóònù ní one one thousand ọ̀nà ọdún márùn-ún tẹ́lẹ̀ pé ilẹ̀ ti kú pé ẹ kówó fóònù ó lè náà rí sixty thousand kẹ́ ẹ kó fóònù ntí ó wù ọ́ ẹ̀yin gẹ́gẹ́ bí ọmọ èèyàn kú má tíjà ń ń sáré nínú ẹ̀jẹ̀ yín ẹ̀yin wọ́n fẹ́ ṣe pé kò burúkú ọgbà ń parí náà ní ọ̀dà àbí òye ọ ìparí nǹkan ni ó tọ́ba ti wá di pé ìparí dé tọ́ba gbé airport ní ọgbà lọ ẹ wá sí lọ sí airport ti dé no no no no ẹ̀ eh, kìnnìkan no escorters are allowed. ẹni tí ń tẹ̀lé yẹn ọ̀gbọ́dọ̀ tún kọjá ma ẹ wá gbẹ ẹ m sórí wọlé mẹ́rin wọlé mẹ́rin kí wọ́n á náwó owó fún ọ sóyè <laughs> ah, ọmọ yẹn ń so wọlé sí wọn kọ́ kọ́ scanning rẹ kọ́ lọ́ọ́ jókòó máa wá mówó wá bọ̀ torí kọ́mọ́bà jẹ́ pé scan ó tú àṣírí kówó ń bẹ lára rẹ àbí òye ọ tọ́ba ti wọ́ bẹ́ẹ̀ ń lè kọjá torí wọ́n lọ ibì kankan tẹ́lẹ̀ náà tó wọ́n máa ju wọ́n sí pé tọ́ba ti wọ́ bẹ́ẹ̀ wọ́n òbí dá tún padà mọ́ àwọn akẹ́kọ̀ọ́ tọ́ba délé okílẹ̀ o kí àwọn ẹ̀yà rẹ o. <laughs> Ah, ọmọ èèyàn ń dáràn lábẹ́ sẹ́mà lọ́nà pé a kò pàdé gbẹ̀ndẹ̀ àlùkìyà tó bẹ́ẹ̀ náà ṣe máa ń yan ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọ̀dọ̀ jẹ láyé. so torí de lẹ́yìn kò burú kéèyàn máa sọ ọmọ ọ̀dọ̀ fún yàn kó wá sọ ọmọ ọ̀dọ̀ yẹn títí lórí pé inṣọ́ọ̀lọ́ ní paríparí ńkọ́ ni ó gba àwọn owó sẹ́rẹ̀. tó eléyìí aljọ́ọ̀l abẹ̀yẹnsẹ́ tí ọ̀mọ bóòlù ń ṣe lérí ṣe àmọ́ lórí owó tó rí tó sì mọ iye tó jẹ́ tọ́ntì bí ìṣújú ti ṣe wà ń bẹ̀ àgbà wọlé torí pé àárín kankan tó takò nínú ṣẹ̀rí ọlọ́mọ. kí wọn á ní òmù yẹn ṣe irú rẹ̀ tí wọn bá bá tó sọnù wa ọgbà kaba yìí kí ló lè mú yàn lọ kọrùn wọrù wàhálà màálù wíwá màálù ewúrẹ́ gan tó bá sọnù sọ̀rọ̀ ọrùn wá ní ẹgbẹ́ yà àgùtà tó ti sọnù fáwọn èèyàn tó fọlọ. kí lọ bùkátà bùkátà wọ́n lè máa wò ó pé ìwọ ò ní bùkátà ṣùgbọ́n àti tó sì jẹ́ pé yóò rọrùn fún un láti wá látàrí bùkátà tí ń bẹ fún àtìyà tí ń jẹ ọlọ́run sì lè ràn án lọ́wọ́ kó rí mú wa torí ẹ̀ islam ò dínà eléyìí máa wìn ẹnìkan wọ́n jíwò rẹ̀ gbé ni wọ́n alẹ́ ní tó bá lè bóun rí èso lóògùn o èso pé babaláwo lọ́lọ́ọ́ bá o wọ́n á ní ẹ̀yẹ̀yàn inú àpamọ́ báyìí ló ń gbé sí ẹ̀ wà ní airport àbí railway station tí gbogbo èèyàn pọ̀ tí wọ́n gbé báàgì lọ lóríṣiríṣi bóyá nìkan sì gbé ni tó ń rò pé tó ni tọ́ ọwọ́ alẹ́ ni tó bá lè bóun rí báàgì yẹn o òun fún nídàájọ́ owó tó wà mẹ́ tó lẹ́bàá sì bẹ̀rẹ̀ sí ní wá wọ́n bá declare state of emergency mbẹ́ gbẹ́ ẹnì kankan gbọ́dọ̀ tó wọlé mọ́kò gbọ́dọ̀ jáde má gbogbo ẹni tó wà mẹ́ kó dúró kó ọmọ chájì báàgì ọwọ́ rẹ̀ ọlọ́run sì ṣe ń rírí ni wọ́n bá dolówó lójijì kò sí tó burú mbẹ́ lábẹ́ òfin ọ òkè wá sí pé tí wọ́n bá rí tẹ́lẹ̀ wọn náà máa gbà ó ṣiṣẹ́ kan lọ títí ọ̀rẹ́ wa já jọ fún òsín kankan tá a fẹ́ dàrú ìdajì náà nìdajì pẹ̀lú ìjẹ́bù tó ṣe jẹ́ àmọ̀ ṣàlàyé rẹ̀ bọ̀ báyà subhanahu wa ta'ala alhamdulilayi ashhadu an la ilaha illa anta. ẹ̀kọ́ Thank you nígbà tí ó gbà fún òye ọ̀run ìwọ̀n agbára kó lè kó lè mú mọ́lẹ̀ àwọn tí wọ́n bá tù ú ní ká lọ kó tó fẹ́ tó fẹ́ kó pa nù wọ́n tó fẹ́ àmẹ́jì wájú bí ọ̀rọ̀ wá ní ilé ìjà ní òkè mẹ́ta tọ̀ bàbá tó fẹ́ jíjà àtàlẹ̀ ẹ̀ka ní lọ́bọ̀ tó ní tí ó pin ọkàn wọn lọ ta ọkọ̀ ní Alhamdulillah ẹrú tó sọnù wọ́n sọ pé ẹni tó bá mú wa ẹ ò gbà mọ́tò ẹni tó rì kò lè dá mú wa àwọn kan ni wọ́n bá mú wọ́n fi jọ mú wa ṣé ẹni tó rì tí ò lè dá mú wa lónìí mọ́tò gbọ́ngbọ́n àwọn eléyìí ní nǹkan kan ni àbúrò àtàwọn tẹ́jọ́ mú wa wọ́n jọ ní mọ́tò mọ́tò kàṣì ni àwọn dáhùn mú wá náà ni wọ́n jọ ní mọ́tò wọ́n bá tó gbà wọ́n bá tó gbẹ ọ. tọ́lọ́ náà ti mọ̀ yín kí wọ́n ti gbé mọ́tò kalẹ̀ fún sẹ́yìn tọ́ba rọ̀ ọlọ́run láti já mú wa òun ò ní sọ fún wọn pé wọ́n wà pé gbogbo èèyàn ní fẹ́ ká pò nìkan ló wọ́n dà nìkan. sòṣùgbọ́n mo ti mọ̀ pé òun lè dá mú wa kàkà kọ́ mọ̀ lọ́wọ́ lábọ̀ tán fún òun tiẹ̀ nípìn kanú ẹ̀ lọ́fà ló fi pariwo torí ẹ̀ wọ́n ti jọ pín mọ́tò yẹn ni kálukú pẹ̀lú òbí wọn ṣe tó bá ṣe wáyé pé iṣẹ́ tí wọ́n jọ ṣe dọ́gba ayé pé kálukú jọ ní ìdákanu mẹ́ta mọ́tò iṣẹ́ tẹ́nìkan ṣe bá ti tẹ́nìkan lọ bí kápẹ́ nìkan dájí sẹ́wọ̀n lónìí ṣe lórí lọ́dà mọ̀ pé wọ́n wà òun ló sì gbá ẹrú yẹn mú níbi tí ò ti lè sá lọ jù wọn á ṣírò pé tiẹ̀ tiẹ̀ gbéda méjì nu mẹ́ta agbéda méjì nu mẹ́ta mọ́tò ní ọ̀jẹ̀ tiẹ̀ àwọn yòókù ìdá kan nu mẹ́ta wọn kù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. हरे कृष्ण pé ṣé ó ta àwọn dúkìá yẹn tí ó padà sí oṣù wà tẹ́lẹ̀ ní ọ̀jọ̀ tó gbà ní àgbà òkú ti rẹ̀ sí. ẹni tó yáyà lówó tó wá ní bẹ́ẹ̀ gba ọgọ́rùn-ún ẹgbẹ̀rún ẹgbẹ̀rún péré ní ọmọ àlè lọ́dún gbogbo ibi wọn ti ń ṣe gbogbo mi nígbà. èlé sọ́dọ̀ tọ́ haram owó èlé ẹgbẹ́ fẹ́ ràn yàn lọ lódodo wọ́n bá yá yàn lówó kò ní gba kọ́bọ̀ kọ́bọ̀ kó ti ṣe kéré tó kò ní lé lórí ẹ̀ kọ́bọ̀ tó lé lórí rẹ̀ rìbá ni wọ́n pè haram nínú òfin ọlọ́ ẹ gbọ́dọ̀ gbá ọ rìbá nítorí wọn bá lànà tẹ́lẹ̀ ìjẹ́bù ti ṣe jẹ́. tọ́ba yìí pé lódodo ẹ̀yin bá fẹ́ ràn àwọn èèyàn lọ́wọ́ ẹ̀yà wọn ló ẹ má gbélé kankan lórí ẹ̀. wọ́n tẹ́ bá ti gba èlé lórí ẹ̀ wọ́n dájú pé lè tẹ́ gba ẹ̀ haram òtí sọ owó yẹn di àríbá. ìbéèrè ẹlẹ́kejì ẹni tí ń ta gbogbo ń tọ́nà sí ilé wọ̀ àwọn afẹ́túbà ọ̀dà lọ́gbọ́n àbíkọ̀ ọ̀dà lọ́gbọ́n ẹ̀ńtọ́ dá lọ́gbọ́n ni pé pàtọ́lọ̀ ti ràn lọ́tọ̀ ti lówó ẹjọ́ kò túbà wáyé ẹjọ́ sì dá lọ́gbọ́n ó lọ́wọ́ mọ́lá ìdá tẹ́lẹ̀ èyí sìn lọ́n fẹsẹ̀ mọ́ ẹjọ́ sì pé sìn lọ́n fẹsẹ̀ mọ́ lọ́wọ́ ti túbà kọ́ máa ṣe dáadáa nínú owó yẹn ó sì máa padà sí díẹ̀ sẹ́yìn lọ́wọ́ náà bá ọ̀jẹ̀ lórí jù. àmẹ́ńtọ́ máa ti ń tà wọn àti gbogbo owó yẹn haram títúbà rẹ̀ nígbà wọn náà láti bọ́ lọ́wọ́ owó burúkú yẹn wípé ọlọ́run bẹ́ẹ̀ lé dáa gẹ́gẹ́ bí sùwọ́n nù hadith inna Allah idha harrama Afọ thamana tọ́lọ̀ máa fi lè ṣe nǹkan kan léwọ̀ owó rẹ̀ náà kọ́ ìwọ̀ ni torí ẹ̀yọ́ wọ̀ náà láti bọ́ máa ń gbẹ́ńdé wá tó fi gbèsè lọ́rùn kò ní ní nísìnyí nù sáré rẹ̀ títí tí wọ́n fi san gbèsè rẹ̀. nínú hadith ètí ìmáàmù Tirmidhi tó gbé jáde anábì sallallahu alaihi wasallam oní nafsul mu'mini marhunatun bidayni hatta yuqda anhu ẹ̀mí mọ́mìnì ó sọ̀rọ̀ sára gbèsè rẹ̀ mọ́ni. títí tí wọ́n fi bá a san kò ní ní sùn. síbẹ̀ náà ni iṣẹ́ ọlọ́ wọ́n ní ká dá sí àsìkò tí kálukú wa ń dá sí sí yẹn wọ́n á fẹ́ kọ́ mẹ́sì èèyàn á lówó lápòǹgbà yẹn àmọ́ lówó lé wọ́n á ní wàláhì lọ́la èmi fún yín yé báyìí ọlọ́run ọba ọ̀wá jẹ́ ọ̀dọ́là ọlọ́run jẹ́ ọ̀dọ́là tó kù ṣé eléyìí náà bẹnu gbèsè tó ṣe yí pé wọ́n bíyàn léèrè ń parí tí onídéèyàn oníṣùmí nù sàárè yìí bẹ́ẹ̀ ni gbèsè eléyìí ọlọ́ọ̀lọ́ jẹ́ gbèsè irúṣẹ́ ọlọ́ọ̀lọ́ fẹ́ fi dá sí i ó sì wá nínú àdéhùn anábìsọ̀rọ̀ bá àdìsílẹ̀ mi ilé tí imaamu muslim àtàwọn míì gbé jáde òní ọkùbọ padà inú lọ́ọ̀hì fàkó ayékùbọ ẹ̀san o gbèsè ọlọ́ọ̀ lọ́lẹ́tọ̀ sójú kíkẹ́ ẹ̀san ẹ̀san o gbèsè ọlọ́ọ̀ lọ́lẹ́tọ̀ sójú kíkẹ́ ẹ̀san torí ẹ̀ ilé náà wọ abẹ́ alhuququ almuta'alliqatu bi'ayni tẹ́rìkà nínú àwọn ọ̀wọ̀ ilé ìtọ́rọ̀ mọ ojúlówó owó tó fi sílẹ̀ ìyẹn ọ̀wọ̀ rẹ̀ ayọ̀ gẹ́gẹ́ bí ẹni tó ti yọ zaka ni ayọ̀ nínú owó rẹ̀ kó lè bá a nísìn torí gbèsè tọ́jú ọlọ́run gbèsè ọlọ́run ló ti yẹ ká tètè sàn. bẹ́ẹ̀ náà àbùkátà láti máa sẹ́wọ̀n láàyè wúwo bẹ́ẹ̀ ṣe dáadáa ní inṣàlá inṣàlá tó lọ́la ìyẹn ọ̀dà sí ṣọ́ọ̀lá èèyàn tó ọba wá kú kó tó di lọ́la wọn ò ní bọ́ san àbí ẹ̀yẹ ibi tó ọtí kó bá rẹ ni wàlláhì ọba di lọ́la ọlọ́ni wọn láti kú lẹ́nu ní ṣẹ́yìn inni fa'ilun dhalika ghadan illa in sha Allah má sọ fún kankan pé dájúdájú màá ṣe lọ́la máa sọ pé tọ́lọ́run ọba bá fẹ́ màá ṣe lọ́la. náwó tó a kó sí báńkì tí wọ́n á lé lòkulè táwọn ìlékulè yìí sáà máa jẹ́ ní àbíbáwò àgbọ̀dọ̀ jẹ́ o ọlọ́mọdé àjẹjẹkù jẹ́ o haramu àmọ̀ iye tí ń lé o àmọ̀ àmọ̀ wọ́nà láti bọ́ lọ́wọ́ ẹ̀ àmọ̀ wọ́nà láti bọ́ lọ́wọ́ ẹ̀ àgbà àwọn àmàmì làgọ́tà àmì lè gbẹ fáwọn èèyàn lè gbẹ gbogbogbò àbíkọ́ máa ṣàǹfààní mbẹ́. wọn bá gbẹ pé lè gbẹ wà ládùúgbò tó ti kún ẹbí kó táwọn èèyàn máa ròyìn àgbẹ̀ èso tó burú mẹ́. fàmà àwọ̀dọ̀ náà o lókítà bá jẹ owó rìbá èèyàn náà bọ́ sábẹ́ ẹni tọ́lọ̀ ńláàna kọ́lọ̀ ọmọ ńláàna wa. bákan náà ìbéèrè ẹlẹ́kejì ẹni ẹran kan ó máa wá sílé ìyá gbogbo gbà ó bẹ̀rẹ̀ ló fi ṣe gbùgbé èèyàn sì kọ́ ló ní tó àárín wíwá tí máa wá obì máa léèyàn tó wá lọ lọ́fọ̀ máa lẹ̀ èèyàn wá ń tọ́jú ọmọ nítọ́jú kọ́mọ́ ọmọ náà tún fìdí ya ọmọ náà tún bí máa dálẹ̀ táwọn ọmọ rẹ̀ ti ń bí dálẹ̀ o èèyàn ní bí fún ni àbí bí fún lówó rẹ̀ tó wá pín yàn ní bá bí fún sẹ́yìn lè máa gbé ta rárá o ọlọ́mọdé adátakúta o ọlọ́mọdé ajẹjẹkújẹ o ẹran ẹlẹ́ran nìké ṣe tiẹ̀ àmọ́ ọgbà aládàá kọ́ ń tọ́jú ẹ̀ torí pé nínú àdéhùn anábì sallallahu alaihi wasallam inna fi kulli kabidin raqibatin ajra gbogbo àánú tó o bá ṣe fún abẹ́dọ̀ tí ń mí kókankókan tí ò ti ọgbà aládàá lọ́dọ̀ kódà kó ti pẹ́ lẹ́dẹ̀ lọ́ràn lọ́wọ́ nígbà tó òjò kú ajá lọ ràn lọ́wọ́ pàṣẹ bí pa ògbẹ́ngbẹ́ òjò kú ọgbà lọ́dọ̀ pé wúrẹ́ ìmọ̀ àbọ̀dọ̀ ọwọ́ ẹni tó ní kí wọ́n pẹ́ wọn sì jẹ́ kó o sì gbọ́dọ̀ jẹ́ ọ̀ gbọ́dọ̀ torí tó o bá lé tí o ṣe lé tó lé àwọn ẹran yẹn tí o ṣe lé tó tó bá kan títà àbí wọn náà nídi wọn fún jíjẹ wọn rà wọn lọ́dọ̀ ara rẹ tó o bá wá rà wọn owó rẹ àwọn fi ṣe sàrà kọ́nà ọmúládà rẹ lọ́bẹ̀ ni tó làwọn ẹran pàtó bẹ́ẹ̀ lẹ́ni tó ní ẹ̀sìn ní ràn án ràkúrà bẹ́ẹ̀ lẹ́ni tàǹtàkù. tó ti wà lọ́rùn. onítọ̀ gbèsè gbèsè táwọn èèyàn ta lẹni téèyàn jẹ lówó gan-an gbèsè rẹ̀ ó wà wà lọ́rùn yẹn nínú sáré wọ́n ní lápèjú ètò ayé bàbá èèyàn téèyàn náà ti tójú bọ́ téèyàn náà ti ń dáṣẹ́ tiẹ̀ sí i tí bàbá bá fún yàn lówó wọ́n á ní èyí mo bọ́ èyí mo yọ ni so àtẹ̀tọ́gbọ̀n yàn àtẹ̀tọ́ yá yàn èyàn ojú ẹ̀rọ ní kó wọ́n sàkán padà rí bí wọ́n ti ṣe ń gbàjọ náà nù mo yọ lélẹ̀ mo bọ́n lélẹ̀ mo yọ lélẹ̀ mo bọ́n lélẹ̀ àbí láàrin ọmọ sí bàbá ọmọ sọ pé báà mi mo bùn yín lélẹ̀ mo yà yín lélẹ̀ mo bùn yín lélẹ̀ mo yà yín lélẹ̀ láàrin ọkọ síyàwó ìyàwó ti ń ṣiṣẹ́ kí ọkọ yáyàwó lówó kọ́ wá sọ pé eléyìí mo bùn ọ eléyìí yọ ọ ṣé gbogbo mo yọ ọ tó ṣẹlẹ̀ láàrin ọkọ síyàwó láàrin bàbá sọ́mọ láàrin ọmọ sí bàbá ọ ṣé gbogbo ẹ̀ náà tẹ́yìn bá kú ọbọ̀ sábẹ́ gbèsè téèyàn ò nítorí rẹ̀ nísìnyí nù sàárè àbí ọ̀bọ sábẹ́ àǹkàn yíyọ̀ lásán ni nígbà tí mo ní èyí mo yá ọ èyí mo gbọ́n ọ kákúkú gbé gbogbo ẹ̀ sábẹ́ mo gbọ́n ọ rárá o ẹni tó bá sọ pé mo yá ọ ọ ọ náà ni o tó o bá kú tó o bá san gbèsè ni o kò bá jẹ́ bàbá rẹ̀ torí pé nǹkan tí bàbá rẹ̀ ní ìwọ ló ní tí bàbá rẹ̀ bá kú káti ẹ̀ pé wọn nìkan gan ló fi ilẹ̀ sáyé ó lè wọ ọba kó tó di kó jogún ẹ̀ ìjọba sì jogún lọ́dọ̀ bàbá rẹ̀ yẹn gbèsè tó jẹ́ bàbá rẹ̀ wàá san kó tó di kó jogún ẹ̀ gbèsè tó jẹ́ bàbá rẹ̀ wàá san padà kó tó di kó bàbá rẹ̀ sọ̀rọ̀ igbe bóyá bàtí bàbá rẹ̀ ló yá ọ bàtí ó sì jẹ́ pọ̀ ìwọ nìkan náà ló bí ọ̀rọ̀ pọ̀ yá ọ ṣẹlẹ̀ wàá san gbèsè o. bákan náà tó bá yẹ pé ọmọ lọ́jẹ́ wo bàbá bẹ́ẹ̀ ni tó bá yẹ pé bàbá lọ ahàn tó bá yẹ pé bàbá lọ́wọ́ àjẹ́ wo ọmọ ńkọ́. wọ́n sọ fún bàbá rẹ̀ pé bàbá ọkùnrin lélẹ̀ ìmọ̀ ìyá yín lélẹ̀ bàbá sì wà ń kó pé ní. ètò ìyá náà bàbá ò ní tìtorí rẹ̀ jìyà sáré nítorí pé ń bẹ nípò kan nálé lórí tẹ́lẹ̀ náà àdìsí anábì sallallahu alaihi wasallam sọ pé anta wa màlúkà ní ẹbí àti wọ́ àti tó ní ti bàbá rẹ̀ ní ti bàbá ti sàṣe géńtì ẹ̀ nù owó tí ọlọ́ọ̀yá bàbá rẹ̀ gbàtí bàbá wa ń kó pọ́ ní bùkátà ni tó owó yìí bàbá rẹ̀ ọ̀jọ́ lówó tí bàbá bá kú ọlọ́run bó ń sàmójúkúrò fún lórí ẹ̀ kò sínú gbèsè táàgbẹ bá bàbá san tá lọ jẹ ẹbí ọmọ àwọn èyí náà ni ọ̀dà kúnlọ́ wá fi jókòó. so ọkọ síyàwó wọ́n sọ pé ọ̀yá ìyàwó rẹ̀ lówó ìyàwó yìí ń sì ń ṣiṣẹ́ kí ló gbé lọ ní iṣẹ́ tẹ́lẹ̀ náà ebi bùkátà tì ní bùkátà tì ló gbé lọ sí ti owó tó ń fún òtó tó fi bọ́ mú ní gbogbo ẹ̀ ó tún máa pè lòdì. tọ́wọ́ afẹ́rẹ́ àmọ́ yọ ọlẹ́lẹ́ yìí ni ọwọ́ àṣẹlẹ̀ pé ìyàwó yìí ń na fún tí ó fi gbẹ́mìí ró ni kẹsìkọ́ ń na fún láàrìtì kò ń na sílẹ̀ alájọyọ̀ kó lọ́ọ́ dájọ́ ọbẹ̀ ọ̀nà fi rèlú bọ́ọ̀lì ọ̀nà fi dá sọ́sọ́ ọlọ́run ta ń lọ ọmọ ẹbí wọn náà kó tọ́ba yẹ pé tíyàwó lówó fún un tíyàwó yẹn bá fún un níbi léèrè àmọ́ ọ̀yáwó ni ó fi ra léèsì tẹ́fẹ́ fi sòkú ẹ̀jẹ̀ bàbá rẹ̀ ó bi léèrè lọ́ra bínú sáré lẹ́yìn ẹ̀jẹ̀ bẹ̀ kò wá sí lábẹ́ owó tíyàwó yọ kọ́ ìyàwó sọ pé mo gbìn yín lélẹ́yìí ó ní mo yá yín lélẹ́yìí wọ́n á ní ẹ owó ìyàwó èèyàn owó èèyàn náà nìyẹn sọ owó rẹ o àfi tó o bá dúró lè torí ẹ owó ìyàwó rẹ tó o gbà wàá san padà tó o bá ń bẹ nù gbèsè tí èèyàn gbọ́dọ̀ sàn àìsàn wàhálà ń bẹ lọ́rùn ẹ títí jọgbìn dàgbé àmì ilé ìjẹun tó jẹ bó wàá lẹni tó jẹ owó ìyàwó tó ni mo ti jẹ mo tẹ gbé tó tún sọ òun òun kí láyà tó kó pọ̀ mọ́ ọ̀gbọ́dà lọ sọ fún bàbá rẹ̀ àti yẹ pé mo jẹ wú ẹ̀. a ah, àwọn ọ̀daràn wà tó bá wọn tún dájú lórí ká dáràn. àwọn onínàkàtà ó fi ọ sí wọn lálẹ́ náà ni ó fi ọ sí ìpàdé ìdíjọ́ gbẹ̀dàrún. owó kan èèyàn sọ pé ní ìtì èèyàn bá gba owó bọ̀ rẹ̀ ló kù sí kóòtù láì ọ̀nà kò sí tó burú bẹ́ẹ̀ ni wọ́n pè ní alqirab ọ̀nà wọn sì pè ní almudaraba kò sí tó burú ní òfin ọ̀nà wọ́n kó fún ọmọ àbí èrè tá a bá jọ jẹ́ ń bẹ̀ èrè tá a bá jẹ́ ń bẹ̀ ọ̀pá ẹ̀ láàmà tún sọ pé báyà àmà pé ní àpínsọ́nà méjì àpínsọ́nà mẹ́ta ní oko méjì ìwọ́kọ kan àpínsọ́nà márùn ní oko mẹ́ta ìwọ́kọ méjì wọ́n wá sí wòye ṣùgbọ́n kí ni ọ̀padà máa já sẹ́rì kálukú àti mọ̀ ọ́n bá sọ̀rọ̀ parí ṣùgbọ́n àwọn akéèṣì ẹni tó máa kó fún o gbọ́dọ̀ ṣe sábàbí tó wọ́n yẹn fi sọ̀rọ̀ o gbọ́dọ̀ ṣe sábàbí tí jàmbá fi sọ̀rọ̀ yẹn because tó bá fi lé lọ́ọ́ ṣe sábàbí tó wọ́n bá fi sọnù ó ní òfòrí fa ọ̀ tó bá ṣe sábàbí tó wọ́n bá fi lé dínkù ó ní ògbé bẹ́ẹ̀ ni gánu ó ń béèrè ó ní wọ́n kówó fún yẹn ó tilẹ̀ jẹ́ pé ara rẹ̀ ọ̀gba ìdáhùn sẹ́yìn pé àwọn ènìyàn ti máa ń béèrè ẹ wọ́n ti máa wọ́n ti ní nǹkan kan lórí tẹ́lẹ̀ gbogbo ẹni tí máa béèrè so òun àmọ́ wá ta ní ọ̀bùn jẹ́ stamp tó tẹ́ bá bá jẹ́ stamp inú rẹ̀ ó ti dùn jù àwọn tẹ́ bá ní no ah kíákíá ló ti pa fóònù <laughs> ó ní wọ́n kó fún yẹn èèyàn á fi ń sòwò òwò tẹ́sí ni kí wọ́n fi ṣe ti màálù ni tó gbàtí wọn ní kí ẹ máa fi sòwò màálùú màálùú yẹn ti wá pẹ́ lọ́dún èèyàn ọjà rẹ̀ ọlọ́ lẹ́nìkan máa bá yẹn pé òun ara àwọn màálùú yẹn òun ara lórí àwọn tó owó tó san kọ̀sánwó owó tó san kọ̀sánwó ẹ jọ ṣé olówó ní òfòrí ni àbí báwo olówó báwo. olówó sọ fún ọ pé kọta màálù láwìn ó dé rárá ẹ òwò màálù wọn máa ta láwìn tóun sọ fún ọfọ ọbọ tún tó ọba fún ọkọ ta tún láwìn ó ní rárá wọ ta màálù láwìn ó ọmọ àti bá kò yọ owó polówó ti ta màálù fún yẹn láwìn náà wọ́n sọ ikú lágbẹ́dẹ́ mo lọ wà wá gbowó tòní wọ́n sọ pé à bẹ ọ̀rá yìí níṣẹ́ o èèyàn á padà lọ láàárọ̀ ọjọ́ kejì ẹni tí wọ́n á ní kí wọ́n á gbowó lè yọ̀bá rí má tani ó kò rí pa ìwọ náà ni torí pé wọ́n á ní wọ́n á ọmọ lọ kíákíá ni torí ìwọ ní ìránṣẹ́ lásán lọ jẹ́ nípa ọ̀rọ̀ owó má ṣe sábàbí tó wó fi sọ̀rọ̀ ọ̀hán nígbà tó lọ́jọ́ kejì tó rí mọ́ ṣèṣì bàbá olórí ò forípa forípa kí ni tó lọ ń pípa ọmọ ìlọ́gbà ń pè ọ́ tó ń torí ẹ̀ ẹni tí ó máa ń fowó ṣe business polówó yóò sọra gidigidi nítorí wọn ní kó fowó ṣe kò gbọdọ̀ fi ṣe ìgbé adìẹ ni wọ́n ní kó máa fowó rà kó wọ́n máa tà kò gbọdọ̀ fi ra gbẹ́ màálù tó bá fi lè fi ràgbẹ́ màálù tó ṣe pé ibi tó kó sí báwọn ti retí tírélà tí wọn kó lọ ibi táwọn ti tà á nílùú táwọn kó lọ lójó ti pa nìkẹ́ màálù bá dorí sí rí ó bá dorí sí mi kò bá ṣe é kó má ọlọ́ọ̀rọ̀ ọlọ́ ìwọ ọlọ́ọ̀sánwó ẹ̀. ìgbà adìẹ náà la fowó rà ibi táwọn ti retí mọ́tò lójó dé ìgbà adìẹ bá dorí sí mi ò ní sanko bọ̀ lópin ìgbà tí èsì pé àyè tó ló kó sí wà tó dò tí ní pa wọlọ mọ̀ọ́mọ̀ sọ abóso ah, bá pa ọpá náà ń darí ní para ní kòbóró ò ní para rẹ àmófìwòsàn gbogbo orú àwọn eléyìí tí ẹ bá ti lè kíyèsí sí wàhálà wọn ní ọ̀sán ni kí wọn máa lọ rajà o wọn wọ ọkọ̀ òru o ọwọ́ lọ wọ ọkọ̀ òru wọn á kí wọn gbowó lọ́wọ́ ẹ rànràn lọ ọ̀sán gbogbo padà. 所以一点就是关键。 performance sábẹ̀ òde òde ṣe kí o ṣe òdu ẹ̀ ní bàtàlá tó lọ sí wọn ìdílé ìdílé pẹ̀lú káàsì ìdílé ìdílé ìdílé wọn lè dèlé lówó ìgbà tí wọn á fi àwọn ẹlẹ́tọ̀ bẹ̀rẹ̀ àwọn fún wọn ní àwọn èlé tí mo ní àwọn èlé tí mo ní tí owó èlé àti tí ìbá ní ní ti ìkọ́tù nígbà máa ń pè sí ìkọ́tù àwọn aṣọ ilé tí owó èlé jẹ́. police support. pé police support nìkan ju owó èlé ìnáwó tèmi sọ gbogbo owó tó òfin àwọn ìgbà fún àdìsúnyẹ̀ ní owó ẹ̀gbẹ́ ìmáwá tó dùn ìgbàtà ìsọpá àwọn òkú àti okùn sáńpé ètò ìlú ní tí ìrìn ìjọ ló àti sábà ló sọ̀tà àwọn mtn láti ọjà wọ́n sì ní ká mú kí ìṣètò àwọn ní àpé àwọn òkú tó ti àwọn ọlọ́pàá pé ká mú fáìsì kan láàrin ara wa ìgbàtà ti ìgbà tó tún wá iṣẹ́ tó sì kàn láàrúkọ ìgbà ká mú ìgbà tó ti ká lọ nà òkè ìlú ìjọba láàrin ara wa. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب